ayé long? Be a ọ̀pá ìbọn. Would you please take it easy? Oh baby, hmm, ẹ má já jẹun ọmọ o hmm, nínú oyún. Ìjíbẹ̀rẹ̀ tó ń gungi jọ̀wọ́ ṣọ́gìdì kó má gungi aládì rọra jayé. Hmm, láyé tó wá mo fẹ́ lówó láyé tó wá yìí mo fẹ́ kọ́lé yìí láyé tó wá o ipò ṣáà ló fẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ayé gbàjẹ́jẹ́ èmi ò pé ẹ má dáyé ayé jẹkújẹ ni ò dáa èmi ò fẹ́ ẹ má jayé ayé jẹ́ fìdẹ́ ni ò dáa. àbáyọ ẹ síbí ẹ ti lọ ni kò rí bẹ́ẹ̀ àbátẹ̀ dúró o báwo ni mo ṣe bí alájọ máa wá ni báwo ni mo ṣe lè ṣe wá wá mọ́ nítorí ìgbà tẹ́ mọ̀ pé máa kúrò ìbàjẹ́ pè mí ẹ hold on ẹ hold on bàbá ẹ wà lórí fóònù máa put on hold oṣù tó gbọ́. hello darling fine mo ṣẹ̀ṣẹ̀ débí báyìí náà ni mi báwọn ìyá wọn iye wọn náà ti lọ èmi ní màá wá o ok kí wọ́n pàdé kí wọ́n bá màmá bye bye ok love màmá bá ń sìn i will just call them i mean ma torí mo put one hold ni ma sọ fún ọ pé mi lè wá sọ́dọ̀ wọn mọ́ nìyẹn see you soon ok darling love you bye hello kíkẹ́ sorry darling mi lè wá bá yín mọ́ o bàbá yìí ní kí n pàdé òun right away okay I saw you bye kẹ́ ẹ̀ enjoy ara yín o <laughs> bàbá ẹ kúrò jọ ẹ ẹ gbà mí o all right bye. hello ma. Bímpé pẹ̀lẹ́ o ṣàlàfíà ni. dáadáa ni ma. ṣé kò sí wàhálà kankan. kò sí mà. Ayọ̀mídé mi ńkọ́. àwọn ṣe sùn láìpẹ́ ó ti jẹun. bẹ́ẹ̀ ni ma. okay all right all right ẹ tọ́jú ara yín o. okay ma. and pẹ́ dé o. oke ma. ẹ ti gbogbo lẹ́kùn. ah okay ma. Oke ma darling bye. bye bye ma. Ojara, Ojara, Ojara, Ojara. This kind of yeah, it be like Ojara love. Ìfẹ́ tí mo ní sí ẹ. Bébí. Ìfẹ́ òtítọ́ ni. Ṣọba. Mama má fi fẹ́ ọkàn mi àní ìfẹ́ tí mo ní sí ẹ o ìfẹ́ òtítọ́ ni má má fi fẹ́ ọkàn mi nítorí pé láìsí rẹ ayé yìí ò dùn o ìrẹ́ládùn ayé mi jọ̀wọ́ ó má má lọ ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ tí ó là bá wọn ní àyà mi dúró dúró dúró. rántí ibi tá a ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe. rántí o rántí ibi tá a ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa jọ̀wọ́ jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe rántí ibi tá ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe rántí ibi tá ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa jọ̀wọ́ jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe. ọmọlára kí ló ṣẹlẹ̀ kí ni tó dé gan tó kó adúrú ẹrù tó pọ̀ báyìí tó ń kó wọlé. màámi mo wá rest ni. irú rest wo ni eyín oníṣàkí nígi lóko kó má mètú ẹ. màámi mo wá rest ni. o wá rest ló kó adúrú ẹrù tó tó bá yẹn ló kó wá sínú ilé yìí bó bá ṣe jẹ́ gan ni mo fẹ́ kó. màámi kí ló dé. kí ni nǹkan tó tẹ̀ ṣe gan-an ṣé mo ṣí lẹ́wọ̀n ni mi lè wọlé ìyá mi ni wọ́n mọ̀ sí mi kúrẹ́rì mi pé kí ni wọ́n á ṣẹ́nu lẹ́yìn ṣáàkì ṣáàkì ètò ẹ̀fọ́ ni ẹ̀rù ò ní wá gbé kan tó kù ni. mo rí i pé wọ́n bá yín sọ̀rọ̀ láìfù yìí yóò fọ́ lóbi ṣáàbẹ̀ wò lè bí. mami ẹwọ ẹwọ ẹfi mi lẹ o jẹ ní kọtẹ́tẹ́ kó lórí búkọ̀ ẹ̀ bá mi sọ olórí búkọ̀ kí ni wọ́n lọ ṣe é. ọmọlára ọmọlára mo dáre láyé ẹ máa gbà mí kẹ lára ah. Eh, eh, ah, ọmọ yìí eh, ọlọ́run ò ní jẹ́ òpá mi báwọn ni ní gbé ó pa mí. kí ló dé kí ló dé tó fi dẹlẹ́rù kíkó síta. ìbéèrè à ń bí ni o ó wọlé láàárọ̀ àná ló bá sọ fún mi pé òun ṣẹ̀ mí òun ṣẹlẹ̀ dá mi mo ní ìwòsàn mi náà ah ó lóun ṣẹ̀ mí ló bá kúnlẹ̀ lọ́bẹ̀ sí bẹ̀ mí ah, kí ló ṣe ló bá ní òun ní àfíàsì pẹ̀lú ọkùnrin mi ń ta. mi gbọ́. Túnmú Túnmú mi ò gbọ́ mi ò gbọ́ ẹ ń kọ́ ẹ̀ fún mi. ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin mi ń ta. àyè ah, orí mi ò irú ọmọ wo rèé láyé mi ah! ó ṣeun tó tó báyìí òun ló tún wá mú kókó ẹrù ẹ̀ kúrò nínú ilé ah, láyé èmi èmi tí mo bí lára ló hùwà báyìí. ìfẹ́ tó ní sí mi ni o ìfẹ́ tó ní sí mi ló ṣe ṣerú ẹ̀ àìmọye obìnrin mi tó yẹ pé ó máa ní àfihàn síta tó ní sọ fọ́kọ ẹ̀ I think she loves me ló ṣe ṣe irun kan tó ṣe sọ fún mi ẹjọ ẹ bá mi bẹ. ó yé mi báyìí pẹ̀lú tó ṣe yẹn ó máa gbádùn mi ó máa gbádùn mi ọmọ yìí máa gbádùn mi. gbẹgbẹ lẹjọ kó ń ra ẹ̀tọ́ mi kí ló ṣe é tó ń ṣe bí dandan kí ló ṣe é tó ń ṣe báyìí bó bá jẹ́ wípé èmi ni mo bí ẹ lọ́kùnrin kí ẹnìkan máa ṣe bẹ́ẹ̀ sí ẹ mi ò ní gbà á ní ohun tí máa ṣe sí ìwọ fọkàn ẹ balẹ̀ o <laughs> èmi ni mo bí lára ó máa kó ẹrù ẹ ó máa kó padà wá sínú ilé yìí ó máa kó wá sínú ilé ìwọ fọkàn ẹ balẹ̀ ṣó ti gbọ́ ó ah, ṣerú ilé ó kó ẹrù kó lé mú mi yẹn ò mọ́ta bóyá ojú ń tì fún nǹkan tó ṣe ló ṣe kó lọ. mo ti ń sọ̀rọ̀ ojú kí ló ń tì a kó wálé padà. mú mi ẹjẹ nsìn. lára ọmọ lára ó ṣe yìí tán fún ọkọ ẹ èyàn kì í ṣerú eléyìí ó tún wá láyà láyà ó tún sọ fún ẹ wípé òun ti dáríjì ẹ síbẹ̀síbẹ̀ ò gbọ́ àfìgbà tó o kẹrù ọlọ́run ò ní jẹ́ orí bínú ẹ̀hún kò má rí bínú ọlọ́run ló dáa o pẹ̀lú gbogbo bọ́mọkùnrin ti ṣe é ṣe pẹ̀lú ẹ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ṣọ́ ara ẹ gidigidi wá wò mí dáadáa o sórí inú ilé yìí ibi ìkan ló máa fi ṣe lémoṣú ẹrù tó kó wá yẹn o máa kó padà sọ́dọ̀ baálé ẹ̀ o gbọ́n tí mo sọ ha ẹ ayé mi o èmi ń sọ̀rọ̀ ó ń pò ṣe sí mi irú ọmọ wo ló jẹ́ náà mo ń sọ̀rọ̀ ó ń pò ṣe tí n bá tí n bá sọ nǹkan tó kù lẹ́nu mi fún ẹ báyìí tí n bá ní kí n sọ sọ tọ́kù lẹ́nu mi tí má ní kí sọ fún ẹ wo ẹni máa bẹ́ẹ̀ wẹ̀ á múra. Ọmọ yìí. Mo sọ̀rọ̀ fò ṣe. Mọ́mí is okay. Ah, ṣe sùúrù. See yourself. Lára. Lára báwo ló ṣe máa bá mú mi sọ̀rọ̀ bẹ́yìn ìyá tó bí ẹ tó dẹ̀jẹ̀ lé ẹ e lórí lára this is not fair dára ẹ̀dẹ̀ ládẹ̀ ń bẹ́ ẹ sọ ò lára lára ọmọ tó bá bá wí tó ń warùn kì òun ṣetán láti parun ni o i'm telling you really. Ah, yorùbá náà ló sọ pé tọmọdé bá tó ọkọ ní a máa fún ní ọkọ ní ṣọ́rọ̀ mi yẹ bẹ́yẹn. lára tára ẹ̀ là ń bẹ́ ẹ sọ kó lè dáa náà ni honestly mo fẹ́ kó rí fún ẹ gẹ́gẹ́ bó ṣe rí fún mi nílé ọkọ honestly. Bánkẹ́ sórí gbogbo ọ̀rọ̀ tó ti ń sọ látàárọ̀ àtẹlẹ tí mọ́mì ti sọ òfófó ni ọ̀ṣọ́rẹ́ lè túnṣe ẹ̀sọ́ lẹ́nu yìí tó ní pé kó rí fún ẹ gẹ́gẹ́ bí o ṣe fẹ́ kó rí fún mi beautiful. that's why i love you. Eh? thank you very much o ṣé i'm very very grateful o you are comfortable. of course. Yes. Ọkọ ẹ̀ kọ́lé fún ẹ. Mm-hmm. Yeah. Ó ra mọ́tò. Ṣé bí n tí mo ṣe ní kó rí fún ẹ gẹ́gẹ́ bó ṣe rí fèmí ní ọkọ? I want the best for you. You are not lacking anything, are you? Of course I am not. Ṣé? Ṣorí ọkọ ẹ̀ yẹn? Yeah. Wọ́n wá fún mi ọ̀wá mú kọ́lá máa gbé fún ọkọ̀ máa fẹ́ kí ló ṣe ẹ́ tó ń jáàkì. bànkẹ́ tí ò bá lè ṣe yẹn ojú mi dada. tó bá tún ẹ̀fà nílé ayé yẹn tó bá tún ẹ̀fà nílé ayé wọnú ilé mi wá èmi màlẹ́ wá tó wá tún sọ ọ̀rọ̀ sí jàtijàti lẹ́nu. No wà á fọwọ́ bàtẹ́ ọ̀run wò èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ ni wà á ṣọ ẹ má jẹ́ kí n bu ẹ o èmi mà ní má jẹ́ kí n bu ẹ o gbọ́dọ̀ kí ló dé kí ló dé kí ló dé sọ̀kò tó dé fún mi òòlù èèyàn èèyàn ń bí ní gbogbo yín. kàdésìtìn kẹ́mi jókòó pa síbi tẹ́mi wà wá gbẹ́ni sókè bíbá lùgbẹ́ máńgò hmm. òun sọ fún mi kó rí fún ẹ gẹ́gẹ́ bí kí ó máa ẹ náà pa ni ìwọ dáadáa bí ọbẹ̀ ọlọ́kà yìí ṣé pọ́kọ́ yẹ pọ́kọ́ yẹ. mami hmm. mami ah. ọ̀rọ̀ ọmọ yín ó ti fáwọn ojútò bẹ́ẹ̀ ni mo sọ ẹ wo ẹ má pè mí o ẹ má pè mí sọ̀rọ̀ lára láyé láyé tílé ọkọ mi tó mi gbé o kí lára máa sọ fún mi pé ká ṣe pàṣípàrọ̀ can you imagine lára ní kémi fóun ní ọkọ tèmi kémi dẹ̀ gbọ́kọ ti òun what kind of nonsense ni ṣé ní kó ọmọ yín ọmọ yín ti kúkú ẹ wo màmí ẹ má jẹ́ wojú yín o láyé láyé ẹ má pè mí sọ̀rọ̀ lára mọ́ ẹ má pè mí sọ̀rọ̀ ọmọ yín o kólúkálukú kó di ọmú yẹ mú ẹ̀yin lẹ kúkú bí very good ẹ má pè mí sọ̀rọ̀ ẹ mọ́. màmí mi fẹ́ wojú yín o i'm so angry i'm pissed. jọ jọ jọ wá ná wá ná wá sẹ wá. báyìí pẹ̀lú ọmọ yìí o wá ná. Ah, ah, hello. Then kí ló dé. hello. why you disturbing me kí ló ní mi lára fún kí ló wá mi kiri fún kí ló dé ẹ̀wọ́ náà jẹ́ kí fóònù mi gbádùn sí i. Ah, ah, rárá báwo ni mi ò ṣe ní disturb ẹ ta ló tún fẹ́ kí n disturb ó dáa má bínú. hello. you know i love you. Oh, ta ló love ìfẹ́ òṣìwọ́ ló ní fún mi ìfẹ́ òṣì wọn ló ní sí mi ìfẹ́ orí burúkú wọn ló ń gun ẹ̀ kiri kí ló ń wá kiri after tó yọ mí kó ń lọ ọkọ mi tán wá dótú ẹ̀bẹ̀ nílé ayé ẹ̀ má pe fóònù mi mọ́ o. ẹ ẹ ilé ọkọ lára ilé ọkọ kẹ lára lára. ó lò sí. obìnrin láyé ayé ayé ìlọ ẹnì kankan kò mọ bí ó máa yí sí. no one knows tomorrow. obìnrin láyé mm-hmm. ayé ìlọ o mm-hmm. ẹnì kankan kò mọ bí ó máa yí sí. nobody knows tomorrow. ilé ayé táwa yìí o ọ̀rẹ́ rọra ṣe pẹ̀lẹ́. o ọ̀rẹ́ rọra ṣe pẹ̀lẹ́. mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé òun jogún ayé ilé ayé lọ́mọ. Take it easy. You, I wasn't prepared for this. I wasn't. What's Just take a good look at my face. Does it look like I'm lying? I don't know. Èmi náà mú kí bó ṣe máa rí mi. Kákan bá kí bọ́lọ̀ ń ṣe fẹ́ ni. Ọlọ́run kọ́ ìwọ fúnra ló hùwà tó hù. Ah, look. Ṣé o rò pé mo prepare fún gbogbo nǹkan tí mo bára mi? Eh? Now look at me. I can't do anything without you. Okay, come on, let's go to the club. What? Come on. Yes. Come on. Let's go. Please. Alive. What do you have against that? Hey, whoa, whoa, whoa. It can't be. Ọ̀gbẹ́ni, ẹ túká. Ẹ eh? Hmm. Ẹ túká. Kí ni tó Oh ẹ wo ojú mi gidi gan nǹkan kan gbọ́dọ̀ ṣe mí bẹ́ẹ̀ sì ni o gbọ́dọ̀ ṣí ọkọ mi. èwo lórí mi tó ń kàn mí lè fẹ́ kàn mí lọ́rùn lẹ́ tẹ̀ mí lórí mọ́lẹ̀. Wọ́n máa jẹ máa jẹ máa jà mí létí o. N bolo fi sí. Sàlẹ̀. Ihò sàlẹ̀. Kí ló ṣe ń bẹ̀? Má jà mí létí o. Bámi, ẹ̀pọ̀ yẹmí lẹ́nu. Àbẹ́rẹ́ rí nǹkan. Kí ló yẹ ẹ́ sí? Wò ó, ẹni tó o ti kọ́kọ́ ṣègbéyàwó fún, òun ló yẹ. Ṣé orí èyí tó ń ṣe yìí? Ẹ̀sìn lẹ sọ yẹn. kí ló gbọ́. ọmọ àtirò nìyí. ẹ èmi. kò jábọ́ lẹ́nu mi mo sọ ni. ẹ ń ṣèyàn máa mi. Lara shut your mouth. ẹ jealous mi ìlara ìlara ló ń bá yín lọ. You want me to end up like you? When I rebuke you, look at Jesus. I can never be like you. Never be like you. Never be like you. You dying in poverty. And you in poverty. And before if a woman were before poverty, I have been Now because my better life me. Why you know? Look here. Show mọ̀ pé nínú poverty ni mo ti bí ẹ ibẹ̀ ni mo ti tọ́ ẹ. tó o ṣoríire tó mo tú ara mi bí ni ẹ̀yin báwo kí lè wá ṣe bí nígbà tí wọ́n ń pọ́ inú yín dùn sí nǹkan tí mò ṣe mo sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo tẹ́bà fún abẹ́ ẹ̀kọ́ ìjókòó sílẹ̀ yín màá rẹ̀tì ìyá tó ní láárí ìyá tó ṣe é wò mo sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó máa gbàṣẹ́ yín ṣe ìwádìí kò sí bí wọ́n sọ ọ̀rọ̀ ṣọ̀ṣọ̀ lẹ́nu ẹni kò yẹ wọ́n àwọn tó ní yẹ ni kò ní yẹ o àwọn tó ṣe ń ṣe lò ṣe ń ṣe ó yẹ mí ó dẹ̀ dùn ó yẹ mí gbogbo ayé dẹ̀ mọ̀ pé ó yẹ mí ṣètìgbọ́ tábàlùkẹ́ jáde kó bí tàló fẹ́ balùwẹ̀ àbí kọ̀ọ̀lọ́ọ̀lù ẹni. tàló tàló tàló gbẹnu ajá ẹ tàló gbogbo. you are stupid. ayé mi. táà ló gbiná fún ẹ tó ní tọbẹ òṣèlú what is wrong with you. kí ló ń ṣe ẹnu adẹ adẹ ń kì í hansa olóògbé ní tòkù kí ló ń ṣe ẹnu mo béèrè kí ló ń ṣe. èmi. what's wrong with you. èmi. Ah! ilé àwa ló dé ló dé ń tọrọ kì ló wọ ẹni sí kéde. ẹ jẹ́ bàálù ẹ bàálù ẹ bàálù ẹ ṣàlùkù ẹ ṣàlùkù.

ọmọ tí ó múnú mi dùn ni mo fẹ́ ọmọ tí ó pa mí lẹ́rìn nígbà gbogbo ni mo fẹ́. màmá màmá kí lè tẹ́wá dájú kó síbí báyìí oúnjẹ yín nìyẹn látàárọ̀ tí mo gbé fún yín ẹ̀ jẹ màmá kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ màmá máa ń ké màá ní ọmọ tí ó pa mí lẹ́rìn nígbà gbogbo ni mo fẹ́ ó dọ̀wọ́ Èdùmàrè ó dọ̀wọ́ rẹ Èdùmàrè ó. ṣùgbọ́n kí ló wá dé tó ṣe báyìí ṣerun ẹ dáadáa ó kò yẹn wá ọlọ́run á wò yìí èní ni ọjọ́ yín ní iléèwé yín ẹ wọ́n wẹ̀ wá tẹ́ ń fi gbogbo kinní sí ẹ lára kí ló dé ẹ mọ̀wé yín lágbára ọlọ́run ẹ ṣoríire hmm. ó yá ẹ tètè ṣe wo ṣòkòtò náà ọlọ́run á bá mi wò yín á dá yín sí ó yá o èmi náà jáde kẹ́ tètè wá máa lọ ó yá ó yá. mọ́mi. Kí ló Why didn't you put Alice band which would make me beautiful like Banke? Ah, wàhálà pọ̀. Òní you call, patí party, tiẹ̀. wait here. dọjọ́ patí party, tiẹ̀ wait here. No, fún ẹbí tẹ̀gbọ́n ẹ̀. Ah, o ní lọ́wọ́. Mi ò fẹ́ lọ. Kí ló ṣe wọ́n? Kí ló dé? mọ́mí mi ò fẹ́ lọ mọ́ i'm not interested. ó yá tó o bá lọ má lọ ìwọ ló mọ̀ kí ló ṣe é èmi ni mo bẹ́yìn méjèèjì tí ẹ pọ̀ ah, ah, ìwọ nìkan ni ojoojúmọ́ ìwọ yìí ṣáá ni ó yẹ ẹ wá máa lọ jàre. Lára was the problem kí ló ṣe é náà. Kí ló dé? Pẹ́ẹ́n sọ́hun. Ó ní bá mo ò bá ṣòkòtò àjọ bùbá bàbá ẹ̀ sì nígbà tó wà láyé kọ́lá foríjì kì í ṣoníjọ̀gbọ̀n èèyàn èmi gan-an tí mo wá bí ẹ mi ò lágbájá níbo ló ti wá rí gbogbo àwọn ìwàkiwà ìwà burúkú yìí ah! Ah! ẹ̀dùn àbí wọ́n sì gbé fún mi níbi ìwọ́ọ̀dù ni bó tiẹ̀ jẹ́ kó ti pẹ́ tí mo ti bí rárá rárá bí ah, private ward ni mo bí sí báàlù tẹ tún ṣe wá rí báyọ̀ lọ o ah, bàbá mi kó sí ọmọ yìí nínú bàbá mi kó sí nínú bá mi rọ̀ lọ́kàn gbogbo ohun ogun èṣù ayé ẹ̀ bá mi dé pa èmi lè fọmọ mi o yóò fẹ́ fún náírà má ṣe mí lọ́tà lára má ṣe lọ́ra ìfẹ́ rẹ̀ lè. obìnrin láyé ayé ayé ìlò. àbí ẹni pé adẹ̀ni lọ́wọ́ your son is shopaholic ah, ah. ọmọ ara ìgbà onígbà tán ni. then <laughs> you, you see, I love you. Oh, baby, I love you so much. Mm. And I told you, you ain't saying nothing yet. Eh? By the time I'm through with you, I've never started. You ain't saying nothing yet. <laughs> and you know what? You deserve every inch of it. And I can go to any length to make sure you have the best. By the time I finish with you, you will have no space for your legs within the whole living room. Oh, she. But look at this. Wow. This is beautiful. Look wow. at this. Wow, This is beautiful. Sure. <laughs> put it on, put it on, let's see. <laughs> Looks good on you, you know. Wow. It's beautiful. Just beautiful. This was made for you. Wo dáadáa náà? I can see it. Oh, mọ bí tó She be ní. Ṣé bí ara àwọn nǹkan tá a rà ni? Níran, o dẹ̀wó dáadáa. <laughs> but ó dáa náà. Well, the cotton one wá nu ṣọ́ọ̀pù lélẹ́yìí no now uh, but why do you have to do that pẹ̀lú bó bá Peter it's a matter of being smart. That's all. this is not smartness. no what is it. olè olè ni wọ́n ń pèlè olè jàgùdà ọ̀fọ́n. Ah, ah. yes. ọkọ mi mọ ọjà ni it's a plus to what we bought o. ah it's a plus but ah. Oh. ń rá mi lára o mo wá gbádùn ayé mi èèyàn tó bá dẹ̀ lè fara mọ́ kó lọ kú dànù kó ní lọ́hùn. ẹ next saturday má sòṣì mo wà lé ha ẹ mo ṣáà make sure pé bọ́bọ̀ bá ń jiyàn wá ó wà lọ́wọ́ ẹ̀ orí gold ọwọ́ ẹ̀ ni aago tó san irin ni irin ló fi san òórùn ara ẹ̀ gan ò ṣe kó <laughs> gbẹ́ni sáà. wọ́n sọ pé ẹ̀yà mi ò fẹ́ gbọ́ kò sóṣì wàláyé. Eh, all is well my darling eh, just take care. tèmi nìkan ló ń gbọ́ òun náà sọ tiẹ̀ lọ kí mo rí ẹ bọ̀bọ̀ ẹ̀ ṣe mọ ẹ ni mo rí ẹ màá ni ó kú ẹ tán ni ó fẹ́ kú ẹ sẹ́nu pa. ó kú ẹ sẹ́nu wọn náà dẹ̀ ń lóhùn. pẹ̀lú sọ́hùn tí la gún sátúdé what time aṣọ ọ̀la máa wọ̀ white white everything white kó kanlẹ̀ bẹ́ẹ̀ kó dúró bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ mo ti gbọ́ bàbá ẹ̀ sọ létà mo wà nílé mi ṣe kọ́kọ́ mi ní bọ́ sórí bẹ́ẹ̀dì nsìn okay my darling take care bye bye bye ọmọ kọ́ ọmọ èmi láyé mi. Àwọn àkúè, àwọn pálásà, àwọn rádaràda yẹn. Ní ráyè o. Ibi tí mò wá tí bá dé ni, mo sì ń lọ ni. Èyí ń ṣẹ́kù, tọmọ ẹni bá gbọ́ngbọ́n kúkú lẹ́rùn, a sì sín sí pàdó. My love for you no be play play love yeah. My love for you no be money money love on. My love for you no be corner corner love. No be wayo wayo love. Ìfẹ́ tí alábà wọn ni. Some go say I love you I love you because of moto. Ah. Some go say I love you, I love you because of material things. Some go say I love you, I love you because of money, because of luxury. True love will not be so. Hey. Eh, no, mama love. Ẹ kú lé ń bí o. Báwo ni o? ọkọ mi kalẹ̀ iye ọkọ mi káàbọ̀ báwo ni school fine báàgì ẹ̀dà. ọ a gbé bọ́ọ̀lù ẹnu mọ́tò ẹ ewu eh, la máa ṣe báwo ni. Eh. thank you my darling dada mi báyìí. ẹ ah, ṣọpá wa ni. ṣọpá wa bìí ti báwo. ẹ ra nǹkan wá fún mi. irọ́ màá wá ra tó ń sìn wá sọ pé ò láìkẹ̀ <laughs> anyway i have a surprise for you ṣé o mọ company tó ń bá mi kọ́ ní Àkúrẹ́ yẹn wọ́n ti parí ẹ̀. what. tó bá rí bí wọ́n ṣe ṣe so beautiful o ò lè imagine. ṣe ló dàbíi pé wọ́n lọ gbé níbì kan wọ́n á gbé ìjókòó e báyìí. it's a lie. yes. okay well done. anyway wọ́n á wọ̀ pé nígbà tó ti parí ẹ̀ eh. Eh, kí làwọn kó wá ń dúró fún jẹ́ ká relocate lọ sí Àkúrẹ́ èmi àti ẹ̀ torí ojú mẹ́wàá òjòjú ẹni o ká lọ mójú tó company yẹn. Àkúrẹ́. yes. state wo ló wà. Ah, ah. kí ló mean pé ń bọ̀ làkúrẹ́ wà. ní èèmọ ni. Ah, <laughs> Ondo state làkúrẹ́ wà náà. really. ṣé London ló wá wà ní. <laughs> mi ò mọ̀ àkúrẹ́ lè dá gan o àpọlọ máa jẹ iyán tó jẹ́ pé gbogbo ìdí tó sì ń bẹ́ẹ̀ máa jáde. tó dẹ̀ mọ̀ pé àkúrẹ́ is a very nice place láti bring àwọn ọmọ up. ó ó parọ́ o kò tó ní nǹkan kan tó yẹ kí n bí ẹ ní kọ́ńpìnì tó wà lákúrẹ́ yẹn ṣé kòkó ló fẹ́ máa tà ń ni tàbí rèké. àgbálùmọ̀ ni ó dé nìyẹn jáde kí ni gbogbo eléyìí tó ń béèrè a ní kò jẹ́ ká. jọ́kọ́ dídò lọ síbò wọ́n sọ kí wọ́n ní ìsẹ́sì tutù tango o kò déédéé ní kí n máa lọ sákùrẹ́ màmá ah, budget life mi fún mi ni ẹlòmíà ni ó ah, máa gbọ́ òrùsọkúsọ ẹnu. dúró dúró náà ó mọ̀ pé ò ní fẹ́ lọ mo dẹ̀ mọ reason tó ṣe nífẹ̀ẹ́ lọ torí ojú ẹ tó ràn mọ́wọ́ àti gbogbo ìṣekúṣe tó a máa ṣe káàkiri lẹ̀ tó ti mọ́ ẹ lára ń bíbà mi ò jẹ́ kó fẹ́. orí ẹ̀ dá lọ́rùn ẹ̀ ní èmi pé ọmọ mi láṣẹ́wó kan tó pé kí n wá orí mi á da ọmọ mi lónìí náà bí kan tó pé kí n máa bọ̀ o orí mi á da ẹ̀dá mi abiyẹ lẹ́jọ́ òrùkọ́ olóṣì ni ẹ́. Ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà tí mo pa aláṣẹ́wó ni mí ọmọkùnrin ọkọ ni mo ọkọ tó wá bá mi àbí mo gbé ọkọ tó dìbò ní kó wá bá mi ni ìwọ kó bá bá náà lọ aṣẹ́wó. èmi kí ló wáá ṣe lọ́dọ̀ mi. yes look at this thing. jẹ́ kí n sọ fún ẹ jẹ́ kí n sọ kinní kan fún ẹ èmi wá ń pa láṣẹ ni mo wá ń sọ fún ẹ níwọ̀n ìgbà tó bá jẹ́ pé èmi ni olórí ilé yìí ẹ tí mo dẹ̀ ń pàṣẹ ilé yìí mò ń sọ fún ẹ pé àjọ lọ́sàkúrẹ́ ni. orúkọ ẹ ti padà bẹ́ẹ̀ ni ọwọ́ wá wá wá wá ò tí ì ju orí kan tó máa dùdí ò ní ẹni nínú ilé yìí ò ní ẹni nínú ilé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó kọ́ sí ilé ìwé ló wà ilé ìwé ló wà lálẹ́ ojú gbogbo yẹn náà pera wọn lọkùnrin wọn náà pera lọkùnrin gbogbo yẹn náà lẹ́nu ọ̀rọ̀ wọn náà ló lẹ́nu ọ̀rọ̀ gbogbo yẹn náà ń jẹ aláṣẹ wọn náà aláṣẹ kejì òrìṣà yíwú kíni. ó mọ nǹkan tó ń ṣe é. kíni. mo ń bọ̀. kí ni bàbá ìpè mí náà. wá I will show you I will see it takes two to tangle. ari gbogbo ariwo tó ń pa kọlọ máa tẹ̀lé. máa sùn ẹ wọ́n náà tẹ̀lé bàbá òun sí ọ̀rọ̀ ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé million naira lélẹ́yìn èmi ti free ẹ o bọ́wọ̀n ẹ̀ kò pariwo kò fò sókè kò forí dólẹ̀. ta ló lọ free. sọ ẹ lẹ. ewọ. mo ti kò sí nǹkan tó lè ṣe. I don't need your money. kò ní kò ní fẹ́ fowó ẹ ṣe. ìwọ máa gbá ojú fún ẹ. èmi. mo ní. Ah, sílẹ̀ fún mi. mo ní yẹ ah, ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. lásìlásì sórí owó yìí máa gbé máa gbé owó yìí mo máa sọ fún ẹ wípé I'm not going to divorce you mi ní fún ẹ and make your life miserable. Nílé ayé ẹ̀ wá rí Good afternoon. Good afternoon, sir. Um, ẹ jọ̀ọ́, mo ń béèrè Mrs. Ọmọlára Thomas. Ọmọlára Thomas. Ọmọlára Thomas kò sí èèyàn kan tó ń jẹ́ ọmọlára tó mọ̀ sí bí o ọmọlára adéwálé la níbí. àwọn náà ni. kí lorúkọ yẹn jọ. ayọ̀mídé. hello ma. hello. arákùnrin kan wà níbí báyìí. wọ́n porúkọ àwọn ní ayọ̀mídé wọ́n láwọn béèrè mrs ọmọlára thomas. ẹ jẹ́ kó wọlé. bọ́n mo sọ fún wọn pé mrs ọmọlára adéwálé la níbí. ok ma all right ma wọ́n ní kẹ́ máa wọlé bọ̀ first time in my life. thank you. you're welcome. nice shirt. thank you. Mommy, are you ayọ̀mídé. how are you my darling. i'm good. See you. pa. ayọ̀ kí wedding kẹ́ just like that. mọ́mí say ṣé mo kireju jù wedding ni ìlú ó kéré jù àmọ́ sórí nǹkan tó ń tó kàn fẹ́nu sọ yìí èèyàn kì í dédé rọ́ọ̀lù oníbọ̀mọdé à ó lè bọ́mọdé bá gègé nígbó àgbàlùmọ̀bí tó máa ṣubú sí i. omi ṣé mo wá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ àgbẹ̀ kọ́rùn lọ sóko ni I know what is good. mo sọ yẹn o nǹkan tí mo kò fẹ́ jẹ́ kó mọ̀ ni wípé ọmọdé ò láṣọ láṣọ kó lákìsọ àtàgbà bọ́mọdé bá dẹ̀ ń bẹ́gi nígbó àgbà ló mọ tó máa ṣubú sí i i know what i'm saying o ò láti rò ah, ó wá jẹ́ kí n mọ̀ tó bá ní bó ṣe fẹ́ nìyẹn ọmọ náà bá ọ̀rọ̀ ṣe rí so fine. Ah, ẹ wọn mọ tẹbi náà wọn mi trust me. ayọ̀ tó fine tó mi ẹ̀yin báwo. orí bàbá ò kì í ṣé kí mi ò fáyín. mi ò sọ bẹ́ẹ̀ o. Ah, ìyá ìjọ ta mi kẹ ẹ mọ̀ but she's okay she's okay. ọ̀dà tabaka dalẹ̀ katusha I want you to marry a woman like me. like you. ah okay okay okay okay <laughs> but not in all aspects ẹ gbọ́ mú mi. bàbá hmm? mi bẹ̀rẹ̀. <laughs> ẹ jẹ́ tètè máa lọ ṣùgbọ́n. jẹ́ kí n ṣe mo fẹ́ràn ọ̀gá. kò sí kò sí kò sí kò sí. Mhm. ṣọ̀gá ń kọ́ wọ́n wà lọ́fíìsì jẹ́ kí n sọ fún wọn pé wàá gbé. Hello, sir. Mrs. Thomas wà Um, sorry, Mrs. Adéwálé. Wọ́n wà níbí. Wọ́n láwọn fẹ́ rí yín, sir. All right, sir. Okay, sir. Wọ́n ní kẹwàá lé mọ́ orí ẹ burú lórí burúkú èèyàn yìí. ojú ẹ tí mò ń wo yìí ló tutù mímímí ni. Please sit down. Thank you, sir. pé nǹkan tiẹ̀ ṣá kébé kébé kébé ló máa ń ṣe. thank you very much sir. nǹkan tí mò ń sọ fáwọn òṣìṣẹ́ tó kù nìyẹn kọ́ ọ̀nà tẹ̀ máa ṣe kébé kébé bó ṣe ń ṣe yìí. ó ń ṣàbí wọn tó jẹ́ pé kì í ṣe bákan náà ni gbogbo àṣewà even ọmọ tó jẹ́ pé wọ́n jẹ́ Táíwò àti Kẹ́hìndé ọ̀tọ̀ọ̀tọ̀ náà náà kúkú ń behave. ní gbogbo wọn náà ló tún wà ní ìcháàjì ẹlẹ́kọ̀ọ́ estate. ọ̀gá àrògùn ẹ̀ ṣeun eh, tábà ti ṣọlẹ̀ that's, that's good ilé iṣẹ́ yìí náà ó máa rí pé ilé iṣẹ́ yìí náà máa reward ẹ for your hard work. thank you sir. wàá hmm? fi kankan kan ẹ yóò wí. Can you say this? sórí orí inú estate ẹ. Eh? no sir kò kàn kò convenient sir i better come round sir. okay. sórí inú estate ẹ. Eh? yes. Mm-hmm. orí the three bedroom there. yeah. okay. Can you see the perfect finish of the exterior work? Yes. In the in the living room. Oh, huh? Yeah, okay. Sense. If you go on look at. this is the dining room. the dining room nǹkan kan wà okay. okay. nǹkan one wà níbí sórí sórí. mo ò rí nǹkan kan. o ò rí nǹkan kan. ó mì pé o láti wá débẹ̀ physically kí o fi nǹkan tó wà níbẹ̀ pa ẹ̀. kí ló wà níbẹ̀. waterbed ló wà níbẹ̀ yẹn náà. Eh? ó mì pé máa gbé ẹ débẹ̀ ẹ́ ó dẹ̀ máa reaction. kí ló ṣe. ayé yìí lọ ẹnì kankan kò mọ bí ó máa yí sí. no one tomorrow. obìnrin láyé. mo kí gbogbo yín káàbọ̀ sí ìpàdé yìí. mo dẹ̀ lérò wípé gbogbo yín lè mọ arábìnrin yìí. okay Emo as the admin manager for this organization. Is that right? Yes, sir. Yes, sir. Good. Láti òní lọ, òun ni deputy controller of this organization. No, no, no, no, no, no, no. Kì í ṣe kan tí mo fẹ́ nìyẹn. Mi ò ní ìdàtọ̀wọ́ yín. Ọ̀rọ̀ tí Nǹkan mẹ́rin mo fẹ́ bá yín sọ. Ìkíní, change. Good. Change, kò sí àwọn like change, but nílé iṣẹ́ yìí is a priority. Ìyẹn kan. Ìkejì, <laughs> ìdọ̀tí. Ṣé rí ìmúra yín? Ṣé gbogbo yín dàbí ẹlẹ́dẹ̀? Image makers ni wá ń bí báyìí. Kò sí kankan nínú yín ta lè ní kó lọ gbaṣẹ́ ń gbòòrò tàbí ká rán lọ síbi kankan wọ́n lè rìn sí òní sọni lọ́jọ́ oyó ẹ̀kan dàbí nǹkan mi mọ̀ kọ́ tí mo lè fi yín wé ìyẹn di méjì ìkẹta ìsọkúsọ ọ̀rọ̀ ikọ̀ tó ń pè yín sí àti ikọ̀ tó ń pè yín sí kẹ́ máa parọ́ kẹ́ máa gossip káàkiri that's how to stop ìkẹrin wọ́n pe kinní kan ní clocking who the hell are you. No, no. go back kò dé padà wọlé bí èèyàn torí ẹ pé. You see yourselves? Yes. Good morning, ma. Good morning. Who is this? That's the new marketing uh, manager I employed. Oh my God. This thing? Ó tún wá sílé iṣẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ máa What? tó máa ṣẹ̀ṣẹ̀ resume see. Look at the way to tó Unkept, very very unkept. Olè ayọ̀nà aṣọ ẹ̀ ó behave wọlé like an important monkey what's your name. Um, my name is Gbenga Bamdelema. Bolo ti train who trained you and ah, agunmi ló yẹ kó resume. I'm very sorry ma actually traffic pọ̀ gan-an lọ́nà ni ma and ìgbà tí mo rí pé traffic yìí ti wá pọ̀ gan-an mo ní láti bọ́lẹ̀ nínú mọ́tò in fact ẹ ní believe eh? mo jog the office ni i am very very sorry and i promise that i will be your best marketing officer ma. have your seat. thank you ma. well spoken. as i was saying mo ní come wà tó ń clocking. put your hands down. No, before advice kankan o mi dẹ̀ bèrè opinion lọ́wọ́ ẹnì kankan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní wípé <laughs> mo fi hàn pé rí o nǹkan tí mo fi hàn jẹ mọ́ fire you simple nǹkan tí mo ń sọ lọ before I was rudely interrupted by his manners ni wípé clocking aago mẹ́jọ lẹ ń wọlé iṣẹ́ you come in you clock. ṣé bí nǹkan tó ń ṣe ní civilized countries tó fi ń ní tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni sà tẹ bá clock wọlé a sọ time tó wọlé a dẹ̀ kí ẹ pé good morning tẹ bá close láago márùn-ún you clock out a sọ fún ẹ pé good night or good evening kò ṣe cheat èèyàn tó bá wọlé a minute after eight kò gbowó ọjọ́ yẹn èèyàn tó bá lọ sílé a minute before five o'clock kò gbowó ọjọ́ yẹn and now my secretary gbogbo nǹkan tí mo sọ pátánù meeting àtẹlẹ ìtọ́gà sọ mo type everything and you you are there fún each person ní minute meeting ìlú tó bá sófin ẹ̀ṣẹ̀ ò sí tẹ́ bá kọ̀ tẹ́ abide with the rules and regulations of this organization then you are doomed. That's all. Thank you, Jerry. Mo rò pé gbogbo wa láti gbọ́ nǹkan tí wọ́n sọ. And that is the way it's going to be in this organization. Okay? Goodbye. Benga, you stay back. Okay. Okay. Binga. <laughs> I love your braveness. Thank you. Bó ṣe wọlé. Binga. Yes, ma'am. I love your bravery. Thank you, Ma. I'm sure we can work together. I hope so. Go get ready, we're going out. Okay. Nishima, have a nice day, sir. Thank you. <laughs> Thank you very much. How are you? Okay. Ọ̀dà. Ẹ ṣe ẹ wò bá ní kẹ fún wa ní mẹ́nu yìí, but ah, ẹ pẹ́, ẹ kò fún wa ní pepper soup. Go to the buffet. Okay. Go to kẹfẹ mi. ike. Ah. nǹkan tá a máa ṣe moment tá a bá we have to go to Lekki. Lekki. Eh, ẹ bẹ̀rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń develop ah that's true. it's the problem. I'm very very tired but you ò lè pe kí n Love yourself. Would you ignore the joke with client? I'm found out. Ẹ ṣeun. Oh, sorry. No, it's all right. No, Ẹ jọ̀ọ́ ẹ fún wa lómi o, ẹ fún wa ní two bottles of water. Okay. This is good. Oh my God. Yeah. Ọ̀túnba Kọ́ládé ni mà. Ọ̀túnba what? Ọ̀túnba Kọ́ládé. Ibo. Ọ̀nà wà ní ẹ̀jìnà wọ̀nyí. This is the man I've been waiting for. How? Kí lè mí? Eh? Just watch. Excuse me, ma'am. Good afternoon, sir. Mm-hmm. My name is Omolara Thomas, and um, I deal properties. Mm-hmm. Um, mo dẹ̀ mọ̀ pé àwọn ilé tí ẹ rà ń tà and I wish if you can give me an, an appointment, sir, Can the lè proposal for me? I'm sorry to disturb your lunch, sir. Um, kò lè Sir. Kò lè Okay, sir. Friday. Fantastic, sir. 10 a.m. Ah, thank you, sir. Thank you very much, sir. Yes. enjoy your lunch, sir. Ah. bá jẹ gbogbo oúnjẹ bíbá ẹ jẹpọ. good morning. good morning madam. yes uh, mo fẹ́rẹ̀ ọ̀túnba. kí lorúkọ yín mà. ọmọlára. ọmọlára. madam i'm sorry ma orúkọ yín kò sí ọmọlára nínú ìwé yín bíbá. what kò possible ẹ ẹ tutù wò. there is no name called Omolara in our appointment book ma. I met with him yesterday and he gave me his card. Yeah. Uh, lóòótọ́ káàdì one here, parọ́ but I'm sorry you can't see him. are you saying pé mo kàn déédéé wọṣọ mo dẹ̀ wá bá wọn lọ́fíìsì wọn. mi ì lẹ́dẹ́dẹ́ wọṣọ màá bọ ẹ lè rí wọn torí kò sórúkọ yín nínú appointment book wa ń bí. What is the matter with you? Why you so adamant? Ah, okay. Toru Komi Obasimbe, can you please stand up? Tell him that I'm here. Oh, sorry. Otumba is very busy, so you cannot see him. She won't know what. Uh, my disappoint because I'm going to see him. Madam, we do respect, kò sáyè dúró ńbí, ẹ má bínú, ẹ I am going to see him. Wọ́n máa eh? nǹkan tó ń fi ọ̀sẹ̀ kan ṣe tó ló fẹ́ fọ̀sẹ̀ méjì ṣe lọ́sẹ̀ nǹkan tó máa ṣe kúkúrò mẹ́ẹ̀. ọ̀tún báyìí dẹ̀ máa wò tó mẹ́nà ń ṣe lọ́kọ́ mo fẹ́ kí gbogbo iṣẹ́ kó wà pàtó. máa ṣe nítorí mi lọ ṣe nítorí ààrẹ kò lè gbowó ààrẹ come on ó yá yá lọ ṣe tó sọ pé kọ́kọ́ bẹ́ẹ̀ prepare kìíní ẹ̀ wàá dẹ̀ gbowó ẹ̀. mo ṣiṣẹ́ tó máa ṣe kó dẹ̀ jẹ́ kí n. Ah! good morning how are you? ìwọ̀n wọ̀ ló wà mí. ẹ eh, sorry mi inú ìsọfún ọkọ̀ wọlé wọlé come on. thank you sir. Eh, wọlé. ṣe thank you. thank you sir. now you're welcome. thank you. pẹ̀lẹ́ my dear so um, kini, you're welcome actually you're welcome Kini ni ká fi ṣẹlẹ̀ lè jọ wáyé. o business first. ẹ eh, eh, ok okay, máa bọ̀ máa bọ̀ jókòó. ẹni tó fẹ́ rí náà ló mú ti rí yẹn tó wá ń pariwo bí ajá tó bugi jẹ. What do you have for us? proposal, sir. Oh, nice. Ah, really? Um, um Ọ̀túnba. Yes. Um, today's is my birthday, sir. Lóòótọ́, kí ló ṣẹlẹ̀? <laughs> Torí mo ti gbàdúrà sọ́lọ́run pé kọ́lọ́run jẹ́ kí irú opportunity wa kí n bá yín mm. ṣiṣẹ́ kí n showcase ara mi and I know that I can do it. Ah, well, I'm sure we'll be able to work together. The commission is over Lewasa. <laughs> I know, sir. It's a peanut, sir. Uh, eh, okay. Irú estate, that may be fifty to hundred houses báwo lè ṣe lè tàn yẹn kí ni commission sí. Uh, there's a particular estate ẹni tí mo máa ń júwò every time. E, eme estate. ah ọmọ mi. yes sir. okay that's a typical one so irú yẹn kí ni commission. fifty fifty will be fantastic sir. <laughs> ọmọdé fifty fifty expenses tiwa ni mo ní káwá kọ sí gbogbo tá a gọ́ mi kọ́lé ọwọ oh, bóyá wàá dẹ máa bọ̀ mí kí n máa bọ̀ mí oh, àwa kọ expenses wá sí ìgbówó would eh, a fi kọ́ ń kọ ẹnu ẹ ti ojú eh, lójú láì fi owó jù. Eh, sorry sorry anyway uh, let me just give this to my lawyer i want them. then get back to you okay. ẹ ṣe sọ. obìnrin láyé ayé yìí lọ mm-hmm. ayé yìí lọ. <sighs> mélòó la ti tà lẹ́nìí. Um, actually a ti ta four flats nínú ìgà. Yeah. a ti ta lọ́ọ̀lọ́ mẹ́ta. Okay. a ti ta nze kan kúnyàmínà kan pẹ̀lú um, àgbàlá kan. God damn it. àgbàlá yọ kan. bẹ́ẹ̀ni. ewu wà láti tà. actually àfihàn nìkan náà láti tà nínú ẹ̀. irọ́ ni ah kí ni time sí. Um, 2 pm ma two pm. Benga? ma. àmà wa one hundred and ma. one twenty. excuse ma pẹ̀lú tàmí ma. yes kò joko, jókòó kò dẹ̀ sí bẹ̀rẹ̀ wọ́n lẹ́nu kì í lówó wà. láyé tó wá ó Yeah mo fẹ́ kọ́lé mi láyé tó wá o ipò ṣáà ló fẹ́ ẹ ṣe jẹ́jẹ́ hùn ayé gbàjẹ́jẹ́ èmi ò pé ẹ má dáyé ayé jẹkújẹ ni ò dáa èmi ò pé ẹ má jáyé ayé jẹkújẹ ni ò dáa ẹ jẹ́ ń jáyé ṣojú. a gan ẹ̀fọ́ yìí náà ni ẹ̀fọ́ yìí náà ni. ètè mọ̀ kọ̀ọ̀kan. ṣẹ́jà tó ń nà ẹ̀. no ah, ìjọba ìjọba mi. ẹ̀kọ́ mi fi sí. Ah, ẹ̀já kan ni mò ń jẹ yìí. Ah, ẹ̀já sí. lè jẹ́ tán mi ò lè jẹ tán. ẹ jẹ ẹsẹ jẹ jẹ jẹ jẹ jẹ. ah ọjọ́ ìwọ kò tún jẹun náà. ẹ kọ́kọ́ jẹ tí ń tọ́ mi. ǹjẹ́ ó dùn. tọ́jú mm. mm-hmm. ilé ẹlẹ́gbọ́n mi ló. ẹ bànkẹ́ bànkẹ́ kí ló dé. hello Lara. wò sọ ara ẹ o ṣé wọ́n yún ẹ tẹ̀lé mi ni àbí kí ni gbogbo òṣì gan mi ní jókòó sínú lẹ́mìí kẹ́mi ṣé táàmù tó yẹ kó pè mí ló pè mí ni. Ah, wo ó mà rẹ mọ́ mi gan and mo jẹ́ wá yọjú sí wọn you need to come and see her. ojú ọ̀dọ̀ mi ni gẹ́gẹ́ bí hospital àbọ̀ mọ̀ tó yẹ kó gbé wọn lọ ni èèyàn torí ẹ̀ bá dàrú torí ẹ̀ bá yí ẹ̀ mọ̀ tó yẹ kó gbé wọn lọ ni bó lè jẹ́ pàrọ̀ ìyálẹ̀ ẹ̀mọ̀ ní hospital why must you be calling me. what. why must you call me today eléṣù ni ẹ àjẹ́ ni ẹ ó ṣe jẹ́ ẹni gangan ló ń pè mí tó bá jí mi kan tẹ̀sí pé pàǹtẹ̀ bẹ̀ sí wo mi bẹ̀ tẹ́ ń wọlé ayé mi bẹ̀ ìrọ̀lẹ́ pa ìlérí mi mú o. Lára what's wrong with you ṣé mo ti wá jẹ̀bi pé mo sọ fún ẹ̀pọ̀ rẹ mọ́ mi. mo ti lọ ọmọ yín lọ́wọ́ abẹ́rẹ́ gorí wo wọ́n ní ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá òun lọ́dọ̀ mi àtẹ̀yìn inú ilé ìyẹn rádaràdà yìí má pè mí wọ́. it's okay kò sí problem kò burú ṣó ti gbọ́ kò sí problem i explain fún mọ́ mi. ṣé wọ́n ti ya wèrè ni o pọ́kọ tí mò ń bá ẹ sọ ni ah, bànkẹ́ ah, wàá dàgbẹ́ ni pé gbogbo tó wá bẹ̀rẹ̀ wèrè torí ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ ìkọ́ mi ló ń sọ fún mi má pe aago mi mọ́ má pe fóònù mi mọ́ tó bá dùn pé fóònù mi gbàdúgbàdù agbòrú àgbàdo lọ́wọ́ ẹ̀ o pọ́kọ tí mò ń bá ẹ sọ ẹ̀yin wèrè wọ̀nyí. all right ẹ máa explain fún mọ́mì ṣó ti gbọ́ kó máa yáṣẹ́ o ọlọ́run á wà pẹ̀lú ẹ bye dear love you. Màámi, Lára ní òun ayọjú sí yín pẹ̀sẹ̀. Ó dàbẹ̀ ń pò bízì díẹ̀. Bọ̀tá wa. Ọ̀gbọ́n ó ṣe é. Ọgbọ́n tẹ̀ ń sọ ni mo kúkú ń gbà. Bí ìwọ ti ń ṣe ni kò máa ṣe ń tiẹ̀. Ṣé o ti gbọ́? Ẹ̀gbọ́n mú mi. Ẹlẹ́kùn. Orí àmọ́dún òjìnà kẹ́nikẹ́ni má jẹ̀bi oṣù. kí lẹ rò ó rè o kí lẹ bá lẹ ṣe rí sí. it's beautiful. Eh? ah this is nice. ṣé o rò bóbìnrin aláìkẹ́. <laughs> understatement tàbí kí lẹ make the question lẹ bi lọ mi abẹ sọ bùrẹ lẹkẹ ah sa abẹ kí ni kí n sọ lọ serious beautiful well yeah. <laughs> ìfà orúkọ mọ́dà mi ni mo fi kọ Christian Hall. This is nice. ọtúbà eh. eh, eh? <laughs> ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹ ti ẹ jẹ́ kí ẹ ti ẹ jẹ́ káwá ti ẹ mọ̀ rárá. ó ṣe. ó ṣe. ẹ máa bọ̀ máa bọ̀ máa ah ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà wo báwo ló ṣe rí sí. ó dáa gan ni. o láìkẹ ah, ah. everybody náà láìkẹ wọn lè ló dáa fún wọn ló dáa ah, fún obìnrin gan wọn ló dáa wọn ní nǹkan tó obìnrin máa like ni eh. Eh, mo dẹ̀ rí pé wọn náà láìkẹ eh. it's alright ìwọ ló ní ìwọ ni mo kọ́ fún. oh yes ìwọ ni o ní. ìṣe iṣẹ́ róbìnrin òun ló dúró tì mí alátìlẹ́yìn mi ni gbogbo success tẹ́ ẹ̀ ń rí yé mi ká òun rèé alátìlẹ́yìn mi ni sókè máa mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ so tí n bá ṣe léè fún kò tiẹ̀ tí tó kò tí tó. ọ̀túnba you are a wonderful man sir. akọ̀jí hmm? olówó orí mi. Ah. Olúwa túbọ̀ gbọ́wọ́ ẹ̀ sókè. Àmín. This is nice. This is nice. Àwọn ṣe. Dìde dìde dìde dìde dìde. Èmi nìkan tán. Tó bá wù ẹ́ ní kò fi ṣe. You are a wonderful man, sir. Ẹ ṣe barista. Ẹ uh, ǹlẹ́ <laughs> madam. Congratulations, ma. Mm wọ́n kì í congratulations thank you ẹ congratulations eh. ma. yes ma ẹ̀mí eh, yín á lò pẹ́pẹ́pẹ́pẹ́. you are a wonderful man sir. Eh, bó ṣe kú rí i. obìnrin lọ ayé ayé yìí lọ. ẹ jẹ́ wọlé lọ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ wọlé. ọmọ bí o máa yí sí ọ̀nà tomorrow. obìnrin lọ ayé ayé yìí lọ. ẹnì kankan. Omagi Omayi sí. Nobody knows tomorrow. Ilé ayé táwa yìí o, ọ̀rẹ́ rọra ṣe pẹ̀lẹ́. Ó bá ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ilé ayé. Hello babes, ah, ah, báwo ni ṣé wàá okay? Èyí ah, máa kúkú wà ní tèmi o, close níbo ó yẹ kó ti mọ ọjọ́ protocol mi èmi máa ń close mọ́ òun tètè ṣetán níbi iṣẹ́. Oh, abeg. Ah, aunty, aunty, ẹ jọ̀ọ́ ẹ lè gbé àwọn èrò yẹn wọlé. Ọtún bá ń ṣe mítìn lọ. Àwọn èèyàn ti fẹ́ put up business pẹ̀lú wa. Ìgbà tó gbọ́n pé main estate ń bọ̀ l'Abuja. People are so marvelled. Tó yẹn pé tó yẹ sẹ́yìn gbàtà get ministry of land use. Five minutes wọ́n fún wa gbogbo documents I need. Really? That's just the difference ó ti ṣí ere ni máa wo wèrè kẹ. kó lè jẹ́ same structure pẹ̀lú ti tàbújá yẹn náà àbí. yeah that's okay. ah wà gbà lunch time. rárá mo wà ní meeting ẹnu ẹni tí mo ṣì ṣe um, ó likely kí n tún padà sí láti wá. ọ̀gá eh? long time sir. Um, so màá wá So I want sign um, eh, our documents to go in. Yes, just for sure. Uh, look where I'm going now. Ah, yeah. yeah, yeah. Because you see, I even like Abuja as a city. Ah, eh, um, excuse me. One meeting. Yeah, Uh. Uh. jọ okun nínú ọ̀fin gbé títà. Ẹ wo Ewa go yín sà, ẹ rí i pé wọ́n ti ok yẹmúnà eh? ẹ jẹ́ ká join meeting sí three o'clock ẹ̀yin náà lọ wá nǹkan jẹ ẹ kúṣẹ́ yes. Okay. so kí ni kí la fẹ́ jẹ fún fún lunch báyìí. ẹ ẹ Otumba, mm -hmm. you can't be doing this. That way, my a anyhow. where did you learn to cook like this? Hmm? Màmá mi ni. Hmm? Màmá mi. Hmm. Ọkọ wa dáadáa. She's a fantastic cook. Ẹnu rẹ̀ mẹ́sàn-án gbẹ́jà ẹja lélẹ̀. Ah, ibi ò pa ìlú. Gbẹ́jà ẹ gbẹ́jà gbẹ́jà gbẹ́jà. Ẹ̀ẹ́. gbàgbé nǹkan tí mo bá yín sọ. kí hmm? every one o'clock is a lunch time. Hmm. bẹ́ẹ̀ni. kò rí pé i need good health. ó dẹ̀ make sense o really. tí màá pò wá tó insist bẹ́ẹ̀ mo lè máa ṣe meeting lọ́jọ́ di six tí mi ní. why flog yourself that way. ó kàn ti mọ́ mi lára ah, nù. àjọ o. nsìnyí kí n máa jẹun dáadáa pàdé máa sinmi dáadáa. bẹ́ẹ̀ni. sixty five signatures báwo ló ṣe ṣe èmi ò máa expect tó yẹn kẹ èmi ṣì ronú kan bí abẹ́ máa tó bí thirty ó pọ̀ ju ẹ̀rọ rẹ̀ thirty five but sixty five ah gbẹ̀ngà kù ṣe o thank you <laughs> hold on for me please hello no i don't want to see anybody okay. Uh, eh, ah hold on hold on hold on ṣé tí ẹ fọ ni mo ní anybody if you do this again i'll fire you o gbọ́ mi bẹ́ẹ̀ yẹn. gbẹ̀ngà wo kò sí nǹkan tá a fẹ́ ṣe get all the papers start filing them kò dẹ̀ kún wá bá mi lọ́fíìsì no no no no no right away màá dé lọ chairman màá lọ rọ̀túnba màá sọ everything for ọ ṣe thank you bye. ẹ ká What is this? Shorupa Shawula and Shembi Bai. Then why you dressed like this? This is an office here, Listen to me. Take kìí back and shake ṣe pé mo jẹ́ obìnrin ni, màá bọ́ aṣọ Tweet. my dear <laughs> wà ló ti lù àbí wà ti lù. <laughs> how are you. i'm fine. i did it. what. eme estate. Eh. àti fẹ́ẹ̀ ta tán. ah how did you manage. kò yé mi o ọlọ́run ah, ni. it's incredible. ah, you are wonderful. my happy birthday. ah yeah. mm. <laughs> my love for you. No be play play love you. My love for you. No be money money love on. My love for you. No be corner corner love. No be wayo wayo love. Ìfẹ́ tí ẹ lọ́kọ̀ àwọn ni. ń débẹ̀ lọ màá mi despite gbogbo owó tí mo ná ọmọ ẹ̀ níṣẹ ló kọyàwó kàyọ ṣe believe yẹn ṣá ó kọyàwó yẹn hmm. ó kó lórí yẹn ah, tó mọ ìkíni tó ṣe bẹ́ẹ̀ yẹn nígbà tí ẹ pàṣẹ ọmọ mi ti ǹjẹ́ mo bí tí mo ń sìn máa mi ẹ mọ̀ kí mò sọ fún yín lọ́jọ́ yẹn mo ní mo mọ nǹkan tí mò ń fẹ́ mo sọ fún yín mo mọ nǹkan tí mo fẹ́ ọlọ́run dẹ̀ ti gbàkóso mo ti débẹ̀ ń sìn ẹ bàbá tó ń jẹ́ ọ̀túnba kọ́ládé ṣe bẹ́ẹ̀ mọ̀. mọ́mì mọ́mì ah, ẹ bá mi sọ̀rọ̀ màámi bàbá kọ́ládé yẹn mọ́tò méjì ló fún mi kò ń ṣe mọ́tò yẹ̀yẹ́ o mọ́tò gidi ẹ wò tẹ́gbọ́n mi bá ṣòṣì máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni máa tẹ̀ wọ́n pa mo ti débi tí mo fẹ́ dé kẹ́ẹ̀ náà kẹ́ wá bọ́ sínú ọlá ńlá yín kẹ́ wá jẹun lọ́wọ́ kẹ́ wá jó oúnjẹ mi ẹ mọ̀ kó gbogbo wàhálà tí mo ṣe mi ṣe lásán. Báńkẹ́. Mọ́mì kí ló ṣe yín? Báńkẹ́. Báńkẹ́. Báńkẹ́. fún wa. Mami. Mami. Mami. Aṣoríire. Ah. Àmín mami. Ẹ̀yin wẹ̀t. Àmín àmín. Ilé àtọ̀ náà ní dàrú. Àmín bó ti ń ṣe ni kó máa ṣe àtiwọ àtọkọ ẹ ẹ bára yín kalẹ̀ gbogbo àwọn ọmọ ẹ náà máa yan náà máa yanjú bó ti ń kẹmi ọmọ akẹ mọ mi sókè ó ní fojú sunkún àwọn ọmọ ẹ wàá fẹ̀yìntì wàá jẹun. Màmí ó ti tó Màmí. Màmí. Mami. Ah. Mami. Mami. Oh. ṣàbíyá ó sí láyé ikú ọ̀rọ̀ ọmọ ikú wo máa dúró ikú wo máa ṣe ká kòkòrò jẹ́ àgbàdo tó. ṣe rí mọ́tò kan ta mẹ́rin ta ló ní. ẹni mo ní. tó ń fi ribbon ti ibi gift báyìí ta ló fún ẹ. ọkùnrin ló fún mi. ọkùnrin báwo. ọ̀túnba ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín èmi ò ní tàn yín o lọ́lẹ́mọ̀ kí n tàn yàn tó bá jẹ́ pé mi ò nífẹ̀ẹ́ yín ni ẹni bá mi bí ilé ni o bẹ́ẹ̀ ni mo sọ ọkùnrin kan wà láyé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó pàdé yín ó nífẹ̀ẹ́ mi gan bó ṣe ń lé mi kiri lèmi ń sá fún bẹ́ẹ̀mi ti ń lẹ́yìn kiri lèyìn ń sá fún mi kó jẹ́ pé mi ò mọ mi ò dẹ̀ lè kọ́ntínú báyìí mọ́ ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀méjì lọ́sẹ̀ irú ayé wo nìyẹn what am I doing ṣé mo waste ilé ayé mi ni àbí báwo. ṣe sùúrù náà ó mọ̀ bá ti sọ̀rọ̀ yìí ìyàwó tó wà ní thirty five years mi kàn lè lè dànù ó gba èrò ó gba strategy ó gba kéèyàn farabalẹ̀ ọ̀rá ṣe nǹkan náà ó ti ṣàlàyé fún ẹ wàá fún mi time ni. èmi ń kọ́ time. Okay, my phone time now. Oh. pẹ̀lẹ́. Ajúmọ̀kẹ́. Pẹ̀lẹ́ o. Hmm? Ẹ ṣeun. Ajúmọ̀kẹ́. Hmm? Mo fẹ́ jáde àbí? Bẹ́ẹ̀ni, mo fẹ́ lọ wo àwọn customers mi kan ni. Hmm. Wàhálà ẹ ti pọ̀ jù. Ẹ wà lọ wo customer wà á lọ ṣọ́ọ̀bù ẹ wà lọ ṣọ́ọ̀bù wà lọ ọ̀la Paris <laughs> ọ̀túnla Berlin ẹ wàhálà ẹ ti pọ̀ jù. Mm. Jùmọ̀kẹ́ mm. kí ni mo lè ṣe fún ẹ tó máa dùn ẹ́ jù.

bí bàbá yín ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn o ẹ ẹ ẹ ẹ wo ẹ mo ti gbọ́ ẹ má bá bàbá mi níbijọ́ kọ̀ọ̀kan ẹ ṣáà fi sílẹ̀ ẹ ẹ èmi ò lè wá sí Amẹ́ríkà o ọkọ ẹ ẹ̀gbọ́n náà ti ní kí n máa bọ̀ lamẹ́ríkà mi ò wá mi ì dẹ̀ wá sí London náà ẹ̀ ń fọwọ́ mu <laughs> ẹ ṣe ẹ ẹ ṣáà máa ṣe jẹ́jẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lọ́kọ mi báyìí nísìn ọlọ́run á túbọ̀ bá mi dúró tì yín ẹ dirú ẹ dìgbà fún mi ó ṣe ọkọ mi ẹ bá mi kọ́kọ́ ẹ̀rọ àtàwọn ọmọ kò burú ó dàárọ̀ ẹ ṣe jẹ́jẹ́ o. yà mí yà gbáko yà mí yà èṣù yà mí yè lẹ́nìíní má jẹ́ fọwọ́ ara mi. dọ́kúmẹ̀ntì àwọn ilẹ̀ wa nìyẹn hmm. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní ti àwọn ní sixty five signatures ó fi ẹ̀hónú wọn hàn. Um, wọ́n fẹ́ lè fà mí láṣọ ya. wọ́n ní owó ilé flat ni àwọn san pé ṣàdédé làwọn dédé rí signatures àwọn lórí document duplex. wọ́n ṣàlàyé tó pọ̀ gan pé àfi tí àwọn bá wá san balance kó tó di pé wọ́n máa gbé ilé fún àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan jẹ́ kí n mọ̀ wípé àwọn lè gbé iléeṣẹ́ wa yìí lọ sí ilé ẹjọ́ táwọn kan dẹ̀ tiẹ̀ tí wọ́n sọ wípé àwọn máa gbéra lọ sí ọ̀dọ̀ àwọn oníwèé ìròyìn tèmi wá fi pé it's not good enough. lọ́yà ọ̀ṣẹ́ èèyàn èèyàn lásán ni ẹ́ O do you want kí ló fẹ́ gé nínú gbọ́ aburú tó ń ṣe yìí ó ṣe jọyà lábòsí báyìí irú kan bá ìṣẹ̀lẹ̀ tẹ̀bẹ́rù mo mọ̀ kan nípa sixty five signatures wọ́n dẹ́nu bíbá ẹ̀ àbẹ́mi kọ́ kí ló dé tó gbáwájú ọ́fíìsì mi kọjá tó kọjá tó wá bá ọkọ mi wọ́n ní wọ́n tún gẹ́ẹ̀ ọdún rẹ̀ increment lórí ó fẹ́ kó gbowó sí inú ó fẹ́ gbowó sí ó fẹ́ kó increase owó ẹ̀ ṣé nǹkan tó wà nìyẹn ọkọ mi ẹ wò mí ni look at this man wá wò mí sí nǹkan tó dán lára ẹ̀ fáyà. ẹ jọ ọtún máa no no please please ọ̀rọ̀ fáyàrí ọ̀rọ̀ fáyàrí yẹn please ah kí ló dé láti sọ débẹ̀ ẹ́ I mean this I mean this my image going down ẹ̀ nǹkan tá a ti build láti ọdún mélòó eléyìí ò ṣẹlẹ̀ rí ní company now ẹ́ wọ́n fẹ́ gbé wa lọ court no òun lọ sí newspaper that is no jerry now ẹ́ as a matter of fact in the last six months mi lè sùn mi lè wo. ọkọ mi ò sọ fún mi. rẹ̀dọ̀ mi ò sí lórí òróró. no please no please. ẹ̀sùn kí ló dé. sọ fún mi ó ní ah ó lóò ní experience kankan mo bẹ bàbá yìí mo ní kó jọ pé ọmọ mi ọmọ ẹ̀ náà ni pẹ̀lú inú kan àti ìfẹ́ òtítọ́ tó ní fún mi ó fẹ́ ṣòro ilé iṣẹ́ ó délé iṣẹ́ yẹn ó parun ó jẹun ó báyé bẹ̀yẹn jẹ́ ó wá lẹ́nu ó ń sọ̀rọ̀ báyìí ọmọ lásán ni ẹ. ẹ wo ẹ wo wọ́n bẹ ẹ yé pariwo lé mi lórí o ẹ má pariwo lé mi rárá ni ẹ̀yin kọ́ ni mo jọ ni yes ẹ̀yin ni mo jọ ẹ rántí yín tèmi náà wọ́n rántí àìsàn kékeré mi kó jẹ mo kó jẹ ẹ mo jọ. mọ́mì ẹni mọ́mì kí ló fẹ́ ṣe ẹ ẹ fẹ́ gbá mi létí tẹ́ bá try ẹ̀ if you try it máa wọ ibẹ̀ ní pọ́lọ́ nǹkan ló ṣẹ̀dá yín ni ẹni gbá èmi létí tó bá ṣe ọwọ́ ti ìyá tí mo fi wọ̀ yín ni if you try it again I will bottle your head. Wò tí igi tí ń bẹ lójú rẹ̀ kò tó dánilẹ́jọ́ wò tí kì tí ń bẹ lójú rẹ kó tó bá ní wí. Mr. Foreman, Mr. Foreman, oníṣẹ́ ẹ̀jẹ̀ gbogbo bó ṣe ń pariwo káàkiri tó ń rojọ́ mi káàkiri àdúgbò bó máa take action lórí ọ̀rọ̀ èmi àti màmá mi tó tó tó sọ pé o gbé mi sí pépà ah. wàá gbé mi sí pépà you just try it sórí màá jẹ́ kó mọ̀ pé bíbú ṣúgà ṣe dùn tó bẹ́ẹ̀ náà léwu ṣe wàánú ẹ̀ ìwọ sẹ́mi. ta ló gbẹ́ ẹ lẹ́yìn náà no no no just tell me ta ló gbẹ́ ẹ lẹ́yìn ta ló kọ́ ẹ ní nǹkan tó ń ṣe èmi èmi ni wọ́n lérí mọ́ wo jẹ́ kí n sọ kí nìkan fún ẹ iṣẹ́ tí mo ń ṣe yìí mo kàwé ní o mo kàwé débẹ̀ ní o mi ò dédé bẹ̀rẹ̀ lójúmọ́ o you are too small for this my brother tó bá jẹ́ wo àtìyẹ́ ẹlẹ́jọ́ ń bára yín po kékeré yìí eh, don't do that to me please. irọ́ ni irọ́ ni máa jẹ́ kó mọ̀ pé sórí iṣẹ́ ta bá rọ́kọ̀ báyìí iṣẹ́ náà ló máa pa lórí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí lọ́ka ẹ̀ máa ń kú sí ni kí ló kọ́ ẹ̀. ṣé wọ́n lérí ikú mímì ni. ìwọ lérí ikú sí èmi ṣé wọn mọ̀ pé nìkan ò kí ń lérí ikú sọmọ aláàfin ni. Oh. yes. pẹ̀lẹ́ ọmọ àtibá sórí ẹnu ẹ̀ lèmi àti ẹjọ́ wa yẹn má jẹ́ kó mọ̀ nínú ìpè mo mọ̀ yàn má jẹ́ kó mọ̀ pé kékeré latakere kò kí sọ̀rọ̀ ojú o má jẹ́ kó mọ̀ wàá rí mi wò bí ìran. èmi èmi ni ìwọ ń lérí mọ́ àbí màá sọ fún ẹ wípé mo mọ àyíníke mo tún mọ àyíní padà i will silence you. irọ́ ni irọ́ ni ò lè ṣe kankan má jẹ́ kó mọ̀ pé mi náà mọ̀yàn nílùú yìí sórí kékeré látàkiri o ẹ̀yọ kọ̀ kò kí sọ̀rọ̀ kò kí sọ̀rọ̀ ojú kí ló fẹ́ ṣe kí lọ́kọ̀ ẹ̀ ṣé wọ́n ló lọ́rọ̀ ni ìwọ ló lọ́rọ̀ kí lọ́kọ̀ ẹ̀ o ṣe dúró o ò bá dúró náà rubbish. Ayọ̀mídé. Hello, ta lélẹ́yìí? Ẹ má bínú kó ṣe Mr. Ayọ̀mídé, a rí fóònù yìí bí accident kan tó ṣẹlẹ̀ sí. Ẹ́ kí ló níbo? Beside Michael Abidjan compound along the express. Ẹ́ ní ọmọ mi dà, níbo lọmọ mi wà? Ẹ̀ta ló ń sọ̀rọ̀ kí lórúkọ yín? Ẹ̀ta ni yín? Ẹ tètè máa fowó àpáyé tàbí. Ẹ́ mo kú o. fi ronú nípa rẹ̀ o kọ́ tí wọ́n bá lè yàn ronú mọ́ ah, àbí ẹni tó kú ti kú ọlọ́run ló ń mọ gbogbo ló ń ṣe gbogbo ẹ̀ ó yẹ ọlọ́run o. pọmọ pọmọ lukudate iléeṣẹ́ wọ́n pa mí lọ́mọ wọ́n fún pa wọ́n sún mọ́lẹ̀ bíi ajá wọ́n sún mọ́lẹ̀ bíi ẹran wọ́n dá mi lóró alẹ́ pa mí lọ́mọ dànù. àwọn wo ló pẹ́ lọ́mọ àná náà ló ń ṣe ohun gbogbo. ọlọ́run kọ́ ló ṣe é ènìyàn ló ṣe é. àtòrí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí ipa àwọn kan bíi pé ní kí ló ń sọ lẹ́nu. àmúwá ọlọ́run kọ́ leléyìí. àmúwá táwa ni. àmúwá ènìyàn leléyìí ó dẹ̀ yé mi o mo mọ ibi tó ti wá o. mo mọ ibi tó ti wá o tí n bá kò sọ̀rọ̀ mo mọ ibi tó ti wá o. níbo ló ti wá tó kàn ń dára láàmú lára. mi ò dé lé ọ̀rọ̀ jáde kí tó wọ lórí lẹ́yìn tó mú mi lọ́mọ o. owó wo ló wá ń pa ẹ́ ta ló pa ẹ́ lọ́mọ ṣé ìyàwó mi Jùmọ̀kẹ́ òun ló wá pa ẹ́ lọ́mọ àbí kí ló kí ló rò ń sọ yìí that's that's rubbish Jùmọ̀kẹ́ báwo. No hmm? nonsense ni. kálẹ̀ ṣíṣe ò bá gbẹ̀bí ìṣẹ̀lẹ̀ gbò. ọ̀rọ̀ yẹn kọ́. ẹjọ́ tutù láwọ̀ kò lóun ò ṣán nìyàn. òun gbọmọ kẹ́ ò lè padìyẹ ká má ti sọ pé bóyá èèyàn wọn á tó ájọ ọmọ tiẹ̀ no now ah, sọkúsọ nìyẹn o sọkúsọ nìyẹn ọ̀túnba ẹ Ah. ẹ ṣe ẹ dìde o Ah. Ah. jọ ah, dábàá dìde bá dìde fún yín o dédé mi jókòó síbí mi nìkan wá bá mi. Eh, it's okay, it's okay. Sorry. sílẹ̀kùn láti bọ̀ mọ́. mo ní kó sílẹ̀kùn. kí ni mọ̀ yín wì. ọlọ́run ní mọ̀ ẹ́ níwájú ọlọ́run kò sí ọ̀tún máa mọ̀ ẹ́ ní orúkọ jésù kò sí ọ̀tún máa mọ̀ ẹ́ gbogbo nǹkan tó wà ní gbogbo pé àti àti àti olúmọlẹ̀ kò sílẹ̀ gbogbo àmọ́ ẹ̀ ajé ògùn máa pa ẹ́ mo ní kó sílẹ̀kùn ìwọ náà ní ọmọ mi sílẹ̀kùn ìdí ayé dà ọ̀lẹ́ ọ̀lẹ́ ní burúkú ìyá ìyá àjẹ́ sílẹ̀kùn. Ma sílẹ̀kùn sílẹ̀kùn máa sílẹ̀kùn sílẹ̀kùn oníkọ sílẹ̀kùn fún mi ìyá yìí ìwọ òní toríire láyé òní òní jèrè láyé ẹ. ó pa mí láyọ̀mídé ó pa mí láyọ̀mídé ìwọ obìnrin ayé ẹ bàjẹ́ ó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ o ó ti ta aṣọ àgbàmọ́lẹ̀. Ah! ayé bínú sí ẹ ọlọ́run bínú sí ẹ oṣó bínú sí ẹ ó bẹ̀rẹ̀ sí rí jàǹbá ayé ìwọ́bìnrin kò sí bó ṣe òun lọ́nà gbégbá o. àtò ṣe bẹ̀rẹ̀ sí báwọn ọmọbìnrin níwọ ìwọ ìwọ́bìnrin ó pa mí ní ayọ̀mídé ayọ̀ ẹ náà wọ́n payọ̀ lẹ́nìí lọ arábìnrin mo dẹ̀ bẹ̀rù ọlọ́run. léèmi mi ò bá ń bẹ kí ló wá wò mí kí ìsìn tó dé ayọ̀mídé mi ló máa pa ọlọ́ọ̀pá ẹ̀ àgọ́ má jáde mọ́nu ilé yìí. nǹkan tójú èèyàn ò rí ojú ọlọ́run tó o. ìwọ. ṣé mi ò sá fún ẹ tó ni ẹjọ́ ẹ̀dẹ̀ kọ́ o iṣu ẹni ló tọwọ́ ẹni ìbẹ́po. ìwọ sá fún mi tó mi ò bá ń lè mi ò lé ẹ jáde ńlé ẹ mi ò bá ń bẹ̀ èwo tèmi ṣe wá jẹ́ mi ò bá inú lẹ́yọ̀. ahmed má ṣílẹ̀kùn o ṣe kí ajá ti gbólú. ẹ̀yin ajá àbúrò mi wá wá ahmed. Ah, àbúrò mi jọ wá súnmọ́ mi ah, ah. wọn náà rí mi ṣe wèrè wo gbogbo nǹkan tó dà ò ní bàjẹ́ o ní di obìnrin kì í jẹ́ kó mo lò sórí súnmọ́ mi. mo ń gbé yín mà. Ah, ògùn pa ọ́ ayé òní dá ayé òní dá. thank you very much bó ṣe gan ni àṣenibánidárò. Hello, darling. Kí ló ń ṣe lọ́fíìsì? Ilé ló yẹ kó wà náà kí n dára ẹ láàmú fún báyìí. ọkọ mo gbọ́ nípa ilẹ̀kùn tó ń polówó ẹ̀ wà ní Banana Island wọ́n dẹ̀ ní five hundred million naira ibẹ̀ ni mo lọ mo dẹ̀ san thirty percent of the money ìyẹn mo ní kí n tó padà sílé kí n wá sọ fún ẹ kì í ṣe pé mo fẹ́ra mi ṣe wàhálà kankan. ilẹ̀. Yes, love. Five hundred million. Mm, part payment which is now thirty percent. Ó dẹ̀ ti san thirty percent. Yeah. Ah. Darling. Don't darling me! You should What's your problem? Why WhatsApp yẹn àti ṣe ọgbà ẹ̀ àwọn tax wọ́n lé mi kiri ó yẹ ká sọ insurance òun ló lọ sọ thirty percent nínú five hundred million. ọkọ mi jọ nítorí Ọlọ́run mi ìròdè bẹ́ẹ̀ èmi rò pé mo ṣe nǹkan tó dáa ni. báwo ni ẹ ṣe máa dá how can that be good. ah. go. ah. Yà mí yàgbákò, yà mí yà èṣù, yà mí yẹlé nìní, má jẹ́ fọwọ́ ara mi, wọlé tí mo kọ́. náà ló lẹni tó wà nínú wíìchà báyìí jókòó sórí wíìchà. máa fọwọ́ ara mi wá wàhálà ẹ jẹ́ ní wàhálà jókòó tí mo lọ fà á o. Ah, Ọlọ́run. ìṣètò ní kí báyìí ṣe òun ló ti rẹ́dì ni mo so that Kelly sign ne. kí madam náà lè sign the power of Anthony. àǹtẹ̀ mm. <clears throat> bá dẹ̀ ti tẹ́yìn méjèèjì bá ti sign tán mm. kémi lè gbé lọ sí CAC so that my list stamp ẹ̀. Mm. Mm mi níkà o torí ah. tí wọ́n bá dá padà iṣẹ́ tó ṣe dá ní ọ. wọn lè dáṣẹ́ mi padà wọn dáṣẹ́ mi padà rí ilé bẹ́ẹ̀. Okay. mo wà lé o, mi ò sí lé o àwọn pàtó ni. ilé ìpọ mi mọ nǹkan tí màá sọ. ẹ má sọ lọ́wọ́. ẹ ṣe ẹ ṣe gan mo dúpẹ́ agbára ọlọ́run mi wà ní dójú tì yín o iṣẹ́ yín báyìí mo máa lọ síwájú ìwọ náà ó ti ṣiṣẹ́ ẹ̀ lẹ́nu tó dé òmọ iye stage tó ti tà òmọ iye gbogbo tó mọ ní sọ́wọ́ mo wà lé omi ò sí lé o gbogbo ẹ̀ máa kí lọ barista. yàmi ya èṣù yàmi yẹlẹ nìní má jẹ́ fọwọ́ ara mi wọlé tí mo kọ́. láti ajílété police station láti wá ẹ máa ní láti bá wa dé station báyìí báyìí. kí ló ń ṣẹlẹ̀ ṣé kò sí. nígbà tí ẹ bá dán ẹ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ok ṣé mo lè make a call ṣá. ẹ eh, go ahead. hello ẹ àlàáfíà ni mo kàn fẹ́ mo fẹ́ wo mọ́tò nsìn mo rí àwọn two gentlemen tó wá láti ajílẹ̀tò police station àbí wọ́n dẹ̀ ni wọ́n náà fẹ́ rí mi wọ́n fẹ́ rí mi ní station wọn mo dẹ̀ ní kí ló ṣẹlẹ̀ wọ́n ti bá dẹ̀ wọ́n máa sọ fún mi. Ah, I'll go there, I'll go with them nǹkan tí mo kàn fẹ́ mọ̀ ni pé mo fẹ́ kí kábàárà pàdé ń bẹ̀ all right see you soon. Are you Go in my car? Yes, of course. Enter, please. You, you can drive. ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn it's a serious case And rí ìtas owó tán dẹ̀ ṣí sí lọ́rin owó yẹn pọ̀ gan madam tí kì í bá ṣe pé olórúkọ tọkọ yín jẹ ni wọn nígbà wọn nígbà béèlì yín láéláé. but it's a available offence. ah madam kí lẹ̀ ń sọ báyìí ọ̀rọ̀ tá à sanwó owó fún àwọn oògùn oúnjẹ nǹkan tó fi ń joke ẹ mọ ẹ mọ iye tó ṣe sí yín lọ́rùn ni court straight ni probability ẹ̀ dẹ̀ wà pé kán jẹ́rìí. owó kan tẹ̀ sọ yà ó ṣe ẹ má tó dárúkọ ẹ̀wọ̀n mọ́ létí mi bó ṣe sọ ṣe òye kọ́ mi ẹ má ẹ ẹ ó gbà bẹ́ẹ̀ owó ló ń gbóná báyìí ẹ wo mo ti máa bọ́nú ẹ̀ nìkẹ́jẹ́ kì ṣe. Ah. ṣe lè bọ́nú ẹ̀ anyway. ẹ wo tí màá ní ká try ká kàn try ẹ pé ó máa work ní wípé kẹ́ ẹ change power of Anthony yẹn tí chief bá lè padà the owner of the company. Uh, about ah. ẹ ti sign ah kálẹ̀ tiẹ̀ tún is sign ẹ̀ is another thing now ah ó hà ó. ẹ jẹ́ kí tọ́jú tọkàn mi bá lè. ẹ eh, ká ní ṣe lè ṣe ẹkọ ẹ ti ẹkọkọ lọ ṣe yẹn náà tí wọn bá ṣe tí yẹn bá bọ́ sí màmá mẹsẹ̀ táwọn máa gbé. Ah. Ah, madam ẹyin eh, náà ẹ ti ṣe nǹkan tó le jù eh, ẹ ẹ ti pọ̀ jù. ẹ Thank you. Stop there! Ah, what? Kí ló ṣẹlẹ̀? Láti. Yes, you are under arrest. Any ní sùúrù. de ló dé? We are from Agility police station. You this woman again? Where? go and face your problem. Do you know this man? suppose tó lè sọ̀rọ̀ why. ẹ màmí ṣe rí nǹkan tẹ́ ẹ sọ lórí fóònù yẹn kò yé mi dáadáa torí ẹ̀ ní mi ṣe lè san kankan because mo ń ronú nípa ẹni tẹ́ ní ká mú kúrò yẹn. tala gbálé títa lè ti ń ro wọ́n ń jà lọ́rùn kí ló kan ra yé bẹ̀. but ẹ jẹ́ yín mà ni. èmi náà dẹ̀ ń sọ fún ẹ pé there is poison in that blood. èmi mo lọ́mọ mi o ọ̀rọ̀ tó bá dẹ̀ omi mo lè fi dá tó o bá kárọ́fì tó o ní liver tó láti ṣe iṣẹ́ náà let me get somebody else ẹ̀tọ́ tó bèrè lọ́ọ̀mì lélẹ̀ times two ni mo fún un. ẹ̀yin náà rí nǹkan tí mo wọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah, madam bring your hand. Yeah, move. Hey.